أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله العزيز الحكيم العلي الكبير العظيم وله سلطان القديم أشهد أن لا إله إلا الله ولولا لا شريك له ملك السماوات والأرض إله الأولين والآخرين وأسأل أن محمدا عبد ورسوله هذا الله به لأمم اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى جميع الأنبياء والمرسلين وسائر المسلمين إلى يوم اللقاء وبعد فيا عباد الله اتقوا الله تعالى وأطيعوه وأمسكوا ناجى رسوله صلى الله عليه وسلم قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما رزقكم من الطيبات لعلكم تشكرون وقال أيضا وإذا أردنا أن نهلك قرية أمرنا مصر فيها ففسقوا فيها فأقع عليها القول فدمرنا تدميرا وكما أهلكنا من القرون من بعد النوح وكما بربك بذنوب عباده خبيرا بصيرا عباد الله فاعلموا أن الله تعالى ويبتلي العباد لعلهم يرجعون لعلهم يرجعون من جمائهم إلى الله تعالى قال سبحانه وتسامى ظهر الفساد بالبر والبار بما قسمت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون فقال أيضا ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أسلم مما ذكر بآيات ربي ثم أعرض عنها إنا من المجرمين منتكمون abẹ́rù kọ́lọ́ wọn bá wá sọ kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ègbé lẹ́yìn tí abẹ́rẹ́ bá ní sọ̀rọ̀ wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé eléyìí tó ṣe pé tó wá dijọ́ gbé dàlí kí abẹ tó bá ṣe ti tiẹ̀ nìkan òní ọ̀lẹ́tọ̀ sí tẹ́ ọpẹ́ fún ọlọ́run ọba ọba wo ọba tó ṣe pé òun náà ni ọba alágbára ọba yìí ọba tó ṣe pé ọba ọ̀jọ̀gbọ́n ni gbogbo nǹkan ẹ̀ tó máa ń ṣe láyé tọ̀gbọ́ntọ̀gbọ́n ni àsìkò tá a tó wà yìí nínú gbígbọ́n ọlọ́run náà lélẹ́yìn tẹ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ yìí náà wà ọlọ́wọ́ bá yìí náà lọ́ba tó ga ju gbogbo ẹ̀ tó lè máa rí rẹ̀ fún ẹni tó ga lòun lọ ọba yìí lọ́ba tó tóbi kọjá títóbi ẹnikẹ́ni tóun náà lè máa rí rẹ̀ fún ẹni ńlá lò ọlọ́wọ́ bá yìí náà sì ni ibi ń jẹ́ àkóso agbára ìjọba ètò ọlọ́wọ́ bá yìí náà ló ti wà lọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́ àwa jẹ́rìí kọ́lọ́wọ́ yìí o kò sí rẹ̀ ọ̀ká òun náà ni ọlọ́run ọba àwọn ẹni àná o òun náà tuntun ọlọ́run ọba àwọn ẹni òní kọ́dà bá ni ọmọ jẹ ọlọ́run ọba lọ láyéláyé ajẹ́rìí na anábì wa Muhammad ọlọ́run òjíṣẹ́ ni anábì yìí lọ́lọ́run ti jẹ́ ìmọ̀nà fún gbogbo ayé lápapọ̀ ìkẹ́ ìgbẹ́ ọlọ́run kó bá náà kó bá àwọn ẹ̀yà tó ti ọlọ́run ẹjá lọ páyà ọlọ́run ká sì máa tẹ̀ láti ẹrẹ o ẹ já mú ìlànà òjíṣẹ́ eléyìí tó fẹ́ lẹ́ni tiwa ká mú ìlànà náà dáadáa ibẹ̀ máa ní ọlá wáwà ibẹ̀ láti yọrí wáwà ibẹ̀ ní ìbọn nínú oko wàhálà tó wù kó kálukú ó lè máa fẹ́ra kó máa bá fẹ́ra ibẹ̀ lọ́wọ́ o ọlọ́wọ́ bá lè pẹ̀lú àti fún wa yìí pé nítorí tẹ bá mú wá fún wa ẹ dáadáa o nítorí bá ti ti yín lọ́wọ́ nípa rẹ̀ jìnà sí i. kẹwàá páyọ̀ wọn ọlọ́run torí pé wọn ọlọ́run ọba tó lágbára ní ìbìyàjẹ́ nínú wọn. ẹ̀yin wo láti gbàtí ọ̀rọ̀ wàhálà oríṣiríṣi àjàkálẹ̀ àrùn ti bẹ́lẹ̀ ti ń polongo ìlànà anábì fún wa ní a ṣé láti gbà yín náà a ọ̀pọ̀lọpọ̀ ìwé eléyìí tá à ń gbọ́ tó ń pa eléyìí tó ti ẹ̀wọ̀ orílẹ̀-èdè táwa wà ó ṣe déédéé àìtẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ kí ni inú ìlànà nẹ́bí anẹ́bí ní tẹ́ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn ń ṣẹlẹ̀ ń bì kan ẹ má lọ bẹ̀ o àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ lẹ́nu kan ẹ má lọ dún náà ẹ̀yin náà wá wà ń lu kan àjàkálẹ̀ àrùn ń ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀yin náà jáde ń bẹ̀ kẹ́ ẹ tún mi. gbogbo ilé tí wọ́n láwọn rí lórílẹ̀‐èdè wa nàìjíríà jàmá ìmọ̀lẹ́ wá àti ìrí kan tí sọ pé bóyá ó wù wa bí kò gẹ́sí wípé wọ́n sọ ipá àwọn àkàtọ́ wá láti náà ni wọ́n lọ. bàbá padà wá máa rí mi rí àkọ́kọ́ a láti ìlú ni wọ́n ti kó wá tó wáyé pa bá tẹ̀lé ìlànà nẹ́bì lórí ẹ̀dì àárín ní ẹ̀rọ jẹ́ nìkan ó tún wà ní yín má jùlọ ti gbọ́ pé ti ń jájà kálẹ̀ àrùn ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn lọ́wọ́ níbi ká tẹ̀lé wa fún wa o ọlọ́run tó sọ fún wa ń pé ẹ̀ ráwọn yẹn ọlọ́run sọ ìtàn sọ fún wa àwọn tí wọ́n lòdì sí ìlànà tọ́lọ́ àti tànẹ́bì tọ́lọ̀ ní báyìí ní ká ṣe tí wọ́n ní rárá sínú àwọn làwọn ó ṣe àwọn tànẹ́bì fún ní mara pé eléyìí ni ẹ lò wọ́n láwọn ò ní lò ọlọ́wọ́ ní gbogbo àwọn tó bá ti tàpá sómi ọmọ ọlọ́run àbọ̀ tàpá sí ìlànà tànẹ́bì ẹ lọ́ mọ̀ pé ìyà eléyìí tó lágbára ti bẹ̀ fún wọn jàmá ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ fún kálukú wa náà wọ́n lọ sí ẹ̀yẹ́rú sí ọlọ́run ayé wà ní ìgbòru wọ́ gan gbogbo ayé ló kú fún ẹ̀rù bà ìdààmú lẹ́yìn tó yẹ pé lójoojúmọ́ òun náà lẹ̀rù bíbà yẹn ń lékún jojúmọ́ lẹ́rù bíbà ń lékún níwòye ọ̀sẹ̀ tó lọ gbogbo ilé ìtẹ́pá àwọn arí nàìjíríà òtún ti bí abẹ́ ọkọ̀ àbí méjì lọ káàánú òye tó dìlé nì káàánú òye tó ń bá àwọn arí lórílẹ̀-èdè míì gbàdọ́ wa tó fi dò ní sọ̀lá ẹ̀ tó lé kan ẹ̀rú wa kó kálukú ó kálukú náà ò lè kò lè jàmá sálọ sálọ níbo ló lè wá tọ́ba níbẹ̀ kò síbi kankan tá a lè sálọ ẹ̀ já sọ padà sí o ọ̀dọ̀ ọlọ́run ẹ̀ já sálọ o torí bá àwọn náà kú nìyí ó kú ti sọ fún wa tó sì kì wá lọ níbi gbogbo àwọn àjàkálẹ̀ àrùn yìí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ò nífẹ̀ẹ́ kìlọ̀ ọlọ́run kódà àwọn atúmọ̀ kórìíra àwọn tí wọ́n bá ń ṣèkìlọ̀ fún ìfẹ́ gbọ́ kìlọ̀ àwọn tí wọ́n bá ń ṣèkìlọ̀. ọlọ́run bá rí kẹlá ń sọ fún anú àlùkùránì yìí pé gbogbo ẹni tẹ́ gbà mí gbọ́ lódodo ẹ sì jẹ́ pé mi ọlọ́run ẹ jẹ́ pé mi ọlọ́run fẹsẹ̀ lé ìlànà òtítẹ́ nígbà tí wọ́n ti pè ní gbogbo nǹkan tó yẹ pé yóò máa jẹ́ àǹfààní fún inú sẹ̀mí ayé yìí ẹ̀yin náà wà lọ́mọ ẹ̀kọ́ ọlọ́wọ́n ọba yìí òun lọ́ba tó ṣe yí pé nígbà tí èèyàn bá ti lóhùn fún kẹ́kẹ́ fún wá ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti rí rẹ̀ wípé òun ò ní sẹ́ ipò mi ìwà ẹ̀ṣẹ̀ wíwá ẹ̀ṣẹ̀ yìí náà lòun ó jòkó sí ọlọ́wọ́n bá lékè ọlá ẹ̀rí yóò wá sí kò ní jẹ́ kóńtọ̀ ó lè máa rí òdodo gbà síbẹ̀ tó lè padà wúlò fún ọlọ́ni ẹ̀lọ́ ọmọ gbọ́dọ̀ náà lẹ́ padà sẹ́rí sí o ọlọ́run wá sọ àwọn ọ̀rọ̀ kan bí tọ́ ẹ kémi àti ẹ náà kámàrún ló ti lọ́pọ̀lọpọ̀ ọlọ́ni ẹ bẹ̀rù wàhálà o ẹ bẹ̀rù dààmú o ẹ bẹ̀rù fìtínà o tó bá dé kò ní ma lórí àwọn tí wọ́n fà á nìkan o àbẹ́ẹ̀ nìkan kò ní ma lórí àwọn tí wọ́n fà á nìkan o jàmbá yìí náà wọlé ní ẹwọ gbogbo tí àjẹníyà tí wọ́n ló kówó nàìjíríà jẹ àbẹ́mi ni mo kó jẹ ẹwọ wàhálà tó kálukú wa náà ẹwọ tá n bá mẹ́ra lórílẹ̀-èdè wa lẹ́ni kélé ìta tún wá dé ìlú tó dé jàmbá kélé tó dé ìlú tó dé ọlọ́run máa ń pè wá sákìyèsí tipẹ́tipẹ́ ẹ̀rù bàtà ìtùtù ìjáwọ̀ ya ronú ti bí ọlọ́ni ẹ̀páyà fìtí náà ẹbẹ̀rù ẹ̀ kó tó dé kò ní ma lórí àwọn tí wọ́n dá fìtí náà ilẹ̀ nìkan o ẹwò ká ọlọ́ni ẹ̀ ọmọ lágbára pọ̀ ọlọ́run tó ní ẹ màá ẹ rántí pé lánàá ẹ lágbára kankan ẹ nípò kankan ẹ sínú àwọn tí wọ́n máa kàkú kólówó láyè tó kálukú yìí náà tẹ̀ ń páyà tẹ́rù báyìí kọ́dà lórílẹ̀‐èdè wa tèmi láwọn àsìkò kan ìbáwa náà ti kọ́kọ́ wà lóko ẹrú kótó ni kán wá fún wa ní òmìnira lórílẹ̀ wa tẹ́ ẹ lè dáṣẹ́ pa ńgbà náà ni ẹ lè dáṣẹ́ pa ìbáwọn kan ní pàṣẹ lé lórí wọ́n wá gbọ́ pàṣẹ lé yín lọ́wọ́ wọ́n ní kẹ́ ẹ máa pàṣẹ òun kálukú wá ń pàṣẹ kó de wù ú ẹ ń pàṣẹ síbi tí ó fi sáǹpà ní kàtíkè yóò fi darí sápò ara yìí ọlọ́ni ẹ̀ màmá aláṣì kẹ́mi ọlọ́run tó fún yín lọ́wọ́ kí n tó rà yín ṣe kí n tó pa yín láyà á sì kì í kó tó dolówó láyé kó tó donípò láyé kó tó dọ̀gá láyé ṣùgbọ́n gbogbo tó jẹ́ ká fèrè ìfún ọ wọ́tọ̀ wà nípò ọ̀gá wọ́tọ̀ wà nípò olówó wọ́tọ̀ wà nípò olórí kan amọ̀rùkú dùpẹ́ lajọ síbẹ̀ lọ́jà síbẹ̀ fún ọ abẹ́ nìkan ọlọ́ni táà retí lọ́dọ̀ rẹ ni pé afẹ́ kó dúpẹ́ ni bóyá tá a bá síbẹ̀ fún ọ bẹ́ẹ̀ ló dúpẹ́ bọ́lọ̀ jàmá àtàwọn èèyàn dúpẹ́ orí ọlọ́run báyìí àwọn èèyàn dúpẹ́ orí ọlọ́run látara ìdúpẹ́ orí ọlọ́run ṣebí fi kárí díẹ̀ ni wọ́n ti tún pẹ́ kòtó wọ́n tún fi díẹ̀ ń dá wàhálà ẹlẹ́fà wọn ti bẹ̀rẹ̀ yìí.

àbọ̀lọ̀ bẹ́ẹ̀ fìtínà àwọn ìlú kan àbọ̀lọ̀ bẹ́ẹ̀ fìtínà àgbáyé wọn tí wọ́n pọ̀ tí wọn ò bá dì ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ náà tó fún ẹ̀ ìlà náà fún ẹ láti lè sàlàyé báwọn èèyàn pé ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ìwà àwọn ń bẹ lórílẹ̀ òun rí òun ó sì fún wa ní ìròyìn pàtàkì àbáṣe jẹ̀má tó bá rí bẹ́ẹ̀ eléyìí pe ìwọ náà sákìyèsí lórí ìwà ẹ̀ṣẹ̀ lè fà á káwọn náà wo báwọn yẹn ti kú rárá nínú ìwà ẹ̀ṣẹ̀ káwọn báwọn èèyàn bí wọ́n ti ta ọ̀rọ̀ ọlọ́run kọ́ tí wọ́n bẹ̀rù òfin ọlọ́run ṣùgbọ́n wọ́n bẹ̀rù òfin ayé àwọn èèyàn bẹ̀rù ọlọ́run wọ́n bẹ̀rù kòrónà àwọn èèyàn bẹ̀rù ọlọ́run wọ́n bẹ̀rù lásàbíbà àwọn èèyàn bẹ̀rù ọlọ́run wọ́n bẹ̀rù ọlọ́wọ́ akọ wọ́n sáà kíyèsí pé èsè ẹ̀wọ́n náà tó ń ní ìyàlẹ̀ bá bẹ́ẹ̀ lu ìtòwọ́n ọlọ́run ni ẹ má ṣe tó lè fàyàlẹ̀ bá jìnà sí i eléyìí lọ́yẹ káwọn èèyàn gbọ́yé abẹ́rù yà á bẹ̀rù tó ń fa ìyà ẹ̀ ti kọ́lọ̀ takura wọn sèbáwa náà láwọn àbúrò wọ́n tó ti bí ma wọ́n tó ti ti bí ma sẹ́bí wọn náà máa sọ ọmọ pé ọmọ tó ó sì wúwẹ̀ ẹ̀gbà jẹ̀mọ́ ẹ dákun ọmọ tó bá bẹ́ẹ̀ lu ẹ̀gbà iyì rẹ̀ ní kọ́mọ́dé di ẹ̀gbà iyì rẹ̀ ní kọ́mọ́ hùwà tó lè fa kánà hàn àwa bẹ́ẹ̀ lu ìyá ọlọ́run ṣùgbọ́n àwọn ọ̀bẹ̀rù òfin ọlọ́run abẹ̀rù ìyá ọlọ́run abẹ̀rù kí ló lè fa ìyá ọlọ́run jẹ̀mọ́ tẹ́lómi kìkan ní orímọ̀ o kágbọ́yé o àtọ́ ipé bóyá àrùn nìkan àrùn bọ̀ wá kan o àrùn nìkan nìkan àyàbọ̀ ní tọ́lọ̀ bá kárara pé yọkàn lókùn bàtí wọn náà bá ti fojú tó àwọn ìlànà tí wọn gbé kalẹ̀ tó ti dúró ti Ọlọ́run tó kọba ti fẹlẹ tọ́lọ̀ bá yọkàn yọkàn tọ́lọ̀ bá ti kò ní kàn kò ní kàn. ṣùgbọ́n ilé ìtàn sọ pé tí wọ́n bá ń rò pé kò sí kàn án yín bọ̀ àtúkò kálukú wa ká máa bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ̀ bá wa dáwọ̀ rẹ̀ dúró báyìí kọ́lọ̀ oríṣi bá wa fi wẹ̀ àmọ́ láyé fi wẹ̀ kò sẹ́ni tí ọ̀mọ̀mọ̀ ní màálà ilé ẹ̀kọ́ ni wọ́n ti close ní stéètì bí àwà yìí wọ́n ti close ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn stéètì míì náà wọ́n náà wọ́n ti close ẹ̀ láwọn ìlú bòmí báwa ti ń kírun jímà lọ́wọ́ ìwọ̀n gbọ́dọ̀ kírun jímà níbo mi báyìí bá a tùbà lórí máa ń ṣe ó tùbà lọ́wọ́ ìwọ̀n gbọ́dọ̀ ṣe kò mí ó ti dòbí fún àìlè ṣe kọ́dà wọn gbọ́dọ̀ kírun mọ́sálásí kò mí ìgbésùn ká kírun lé lọ tọ́ba já náà tí wọ́n bá rí nípa àwọn èèyàn tí àwọn nǹkan níjọ sùn báyìí ṣe bẹ́ẹ̀ rí nǹkan ẹ bẹ́ẹ̀ lọ jà lẹ́bí ra nǹkan nígbà bá kúròsì ọjà náà nígbà bá kúròsì gbogbo ẹ̀ káwá wo bí òṣèlú kàwọ́ náà nígbà tí wọ́n bá ń jọ torí ìdílé yóò kálukú wàhálà kálọ̀ ọmọ yìí pé a ti wà lóko dààmú a ti wà lóko wàhálà o àbí kó wa ká kúkú mẹ́lọ́hún wa ká sí ìyapa àti àlejò ọlá ń kó wọ́n sá ìmáka òfin ọlọ́wọ́ ọba kú bọ́wà ọlọ́ni ẹ̀lọ́ ọmọ yìí pé ìwà àbàjẹ́ ọkọ̀ọ́kálé mọ́kákó ìwà àbàjẹ́ ogogo lọ́dọ̀ olórí ẹlẹ́sìn ìwà àbàjẹ́ ogogo lọ́dọ̀ àwọn tí àwọn ènìyàn ń jẹ́ olórí ẹlẹ́sìn fún ọ ìwà àbàjẹ́ ogogo lọ́dọ̀ ọkùnrin ogogo lọ́dọ̀ obìnrin kódà lọ́dọ̀ ọmọdé lẹ́nìí tẹ́ bá wu ọmọdé bíi ẹ̀ máa kọ́kọ́ máa fẹ́ bíi ẹ̀ ọmọ twelve years ń ṣe yahoo kí lọ́ọ́ bẹ́ẹ̀ fowó ṣe ọmọ twelve years ó ń ṣe yahoo kí lọ́ọ́ bẹ́ẹ̀ fowó ṣe ọmọ twelve years abẹ́ẹ̀ríkà gbogbo oríṣiríṣi ọ̀nà wọn fi ń bá àwọn èèyàn lójú nísìnyí gbogbo oríṣiríṣi ọ̀nà wọn fi ń bá àwọn èèyàn lójú bẹ́ẹ̀ mo ti sọ fún wa ọ̀ká pèmí lórí ọ̀ká sẹ́ni mẹ́tẹ́jì sí mi ń jórí tọ́ba ní cbn ní ẹ̀kọ́ mi tuntun kájáde o lẹ́yìn tó ti jẹ́ sí wípé pẹ̀lú àwọn ti o àkáǹtì mi ó lè o kí n yà ti sẹ́ndì nọ́mbà kóòtù ti sẹ́ndì bpn ní táwọn káwọn tètè bá fẹ́ kọ̀rẹ́tì kankan bẹ̀ ó ní ebe bá tiẹ̀ lówó ń bẹ̀ ẹ̀ bá tiẹ̀ kọ́kọ́ lọ́wọ́ mo lówó ń bẹ̀ àbí lówó ń bẹ̀ náà àwọn tí mọ̀kà pé bọ́ọ̀kà ni wọ́n pé owó mẹ́lẹ̀ ìgbẹ́sẹ̀ ní tìmí àbóhùn ti pè é èmi àwọn bóhùn ti pè é èmi táwọn abóhùn bá sẹ́ lọ lóyún iṣẹ́ mi tẹ́mi bá lọ bó ti wá pè é èmi wá pé gbogbo náà ṣe wá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì báyìí sí ẹ̀ mà kó lè ní wọ́n o àtìgbà àwọn ọmọ òun bá sọ̀rọ̀ lọ́wọ́ èmi ọ̀mà àdébí bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé jọ èdè lórí lákàtì náà jọ̀mọ́ ẹ̀ mà wá yóò sì wà kàǹtì alákàǹtì yóò sì palẹ̀ gbogbo owó tẹ́ni lẹ́ni tóun ti ṣe ti fipá mọ́ láti jọ yìí ẹlòmíràn máa pè bí mọ́nú pé kí wọ́n máa ṣe owó sákàǹtì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí wọ́n náà lè rí nǹkan gidi nǹkan dáṣe kọ́dà ẹlòmíràn àti owó sákàǹtì kóun fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kọ́dà wọn ayá ẹlòmíràn lówó àtúkọ sákàǹtì yìí pé kọ́dà bísínẹ́sì ó lè yanjú àwọn yóò ti fa lọ sákàǹtì ẹ̀ pẹ̀lú àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àwọn aládùbádé àbí òdìdé jama ọlọ́wọ́ bá àdékè ọlá ojú oyé wa pé ìbàjẹ́ ọpọkálé pọkákó ẹ lọ́ ìbàjẹ́ yìí yìí ẹ ọwọ́ àwọn èèyàn náà mẹ́ni o káwá lọ́ mọ̀ pé èyí tó pọkálé yìí ká mọ̀ yìí pé ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí náà tọ́lọ̀ bá bí abẹ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn ọlọ́run fẹ́ mọ̀ ìpèsè padà ń bi àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí náà dàbẹ́ tó máa tẹ̀síwájú gbogbo bí tí náà ti kọlu òfin ọlọ́run gbogbo àdáwò tó dé yìí ọlọ́run bi ọlọ́run tó ń tẹ̀ lójúmọ́lẹ̀ àbọ̀ tó máa tẹ̀síwájú eléyìí ọlọ́run wọ́n kọ́ mú díẹ̀ wá bóyá ronú ẹ padà ṣùgbọ́n gbàtẹ́ bá pọ̀ tẹ́ ìsíwọ́ ní ńláńlá òde o jama ẹ wọ́n náà ọlọ́run ní ńláńlá òde jama ẹ̀wẹ̀ náà ń sọ lánàá ṣebí eight ṣebí òun ti kọ́kọ́ wà tipẹ́tipẹ́ a sì rí pé ní òun ní àwọn ọ̀dà tí máa bí kányà èyí tó pọ̀ jù tí máa bí kányà èyí tó pọ̀ jù òun náà ní ìlànà sìnà òun ló pọ̀ jù ó kálukú ẹlòmíràn sọ́ra rẹ̀ fún abala eléyìí ṣùgbọ́n ká mọ̀ yìí pé àdánwò tó dáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tuntun wà àwọn nǹkan ọ̀nà sọ́mi níbi òun wọn ní tọ́wá ti ń lo ọ̀rá àdáàbòbò ìyẹn ni kí sìnà ló lè máa kọ̀ntínú ìyún làyẹ̀ ń pè ní sìnà kọ̀ntínú wọn lọ lè wá ọ̀rá àdáàbòbò báwọn èèyàn pé máa ṣe sìnà rẹ lọ tó máa kọ̀ntínú pẹ̀lú sìnà jàmáà omi ìwà dé lọ ẹpátẹ́kùn lásán lòun bá lò láti kọ́ńtàdì pẹ̀lú ẹ̀ kọ́ńtàdì sí sí ọmú kọ́ńtàdì mú kọ́ sí ọ lẹ́nu ogbé inú jama ọlọ́run ti fà wá kéékèèké ó ti fi pàtàmọ̀ fún wa bóyá ṣe kó mi ìwà bàjẹ́ ṣùgbọ́n àwọn èèyàn tó sáyà àkókò nàkí náà ni o ọlọ́run ti sọ yìí pé kò sẹ́ni tó ṣàbòsí tó tó ẹni tó wọn ọlọ́run ọba tóun fi àwọn aáyà òun ọlọ́run tóun fi rán létí tóun fi sí níyè tó wá sí nígbà tó wọn ọ̀gbọ́ tó gún nípò mẹ́ ọlọ́ni ẹ̀ lọ́mọ ìpé òun ọlọ́run òun ọlọ́run òun a máa fi ìyà jẹ gbogbo ẹni tó bá jẹ́ ọ̀daràn gbogbo ẹni tó bá yá sáyà kókó nàkí tó wọn ọlọ́run tí ọ̀ka òfin òun ọlọ́run fún gbogbo máṣe máṣe òun ọlọ́run òun lọ́rọ̀ òun lọ́rùn láti máa ṣe gbogbo máa ṣe máa ṣe tí wọ́n pa ẹ́ láfẹ́ gbogbo ẹ̀wé káàkùn o yóò pàtì ni kò ní ṣe eléyìí ni ọlọ́wọ́ bá débi ọlá níbi fún wa lára níbi fún yàtá kí esi pé àtẹ̀bí àtiwọ́ kálọ̀ padà kún bí àwọn ìta àti tí ọba mu aqulu qawli hada astaghfirullah al-azim min dhunubikum allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa arina al-batila batila warzuqna ijtinaba الحمد لله شديد العقاب الذي جعل بينه وبين خلقه الإجاب وعلق الأمور بأنواع من الأسباب والصلاة والسلام على خير خلقه صفي الأصفياء محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين وبعد فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فيا إخوة الإيمان اعلموا أن كثرة الذنوب سبب للنزول الوباء والهلاك فقال تعالى وما نريه من آيات إلا وما نريه من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون فقال أيضا ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لهم يرجعون إن في ذلك العبرة لأولي الأبصار أي أن الله تعالى قد أرسل إليكم آيات عديدة من تسونامي وإبولا ولاتا والآن أنزل الله كورونا فيروس وقبل نزولها يتوقع الرجوع إليه ولكن قصد قلوب ابن آدم وإن عند الله أكبر من هذا فقد قال تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم فقال أيضا على وجه الأمور ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وليست لكم العصمة مهما اختلفتموه مهما اختلفتموها وعند الله عصمة كاملة وعلى هذا استدبروا ربكم فإنه ينزل عليكم رحمته كما قال تعالى إخبار عن النهي وقومه فقلت استدبروا ربكم إنه كان جبارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ọpẹ́ fún ọ náà ọba wo ọba tí ìyá rẹ̀ lágbára púpọ̀ ọba tí ìyá rẹ̀ nìkan ni ọba tí ìyá rẹ̀ lágbára ọba tó fi gàgá sáàrin rẹ̀ àtẹrú ẹ̀ tí ò jẹ́ ọmọ rí wọ́n wá so àwọn àlámà rí ọ̀rọ̀ òǹkálukú bí ó ṣe máa rìn bí ó ṣe máa já sí ó so mára wọn pẹ̀lú àwọn okùnfà ilé tí ó máa sẹlẹ̀ ìka ìkẹ̀kọ́ ọmọ bá nẹ́bì ẹ̀tọ́ lórí jù ẹ̀dá ẹ̀tọ́ má jù ẹ̀dá ìka náà kọ́ má pẹ̀ lórí ẹ̀ kó má bá wọn sọ lápapọ̀ ọlọ́run ọlọ́run pa wá láti kápáyà òun ọlọ́run bó ti yẹ kápáyà rẹ o ẹjẹ́ àlọ́ ọmọ ìwé ọkọ̀ ẹ̀sẹ̀ okùnfà lọ́jẹ́ o tí máa fa kí àgbà ìparun wàhálà sáwùjọ tí ẹ̀sẹ̀ náà bá ti wáyé ọlọ́ọ̀bà àdékọ́lá náà ti sọ fún wa láti lè dènà àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀ni àníyé máa fi àwọn àmì ọwọ́ wa lẹ́yìn tó sì jẹ́ wípé bí àwọn àmì oríṣiríṣi tí ọmọ láyé ká máa kẹ́kọ̀ọ́ báwo bá ti mú kan wá lé ní ètí ọmọ tẹ̀lé lọ́la ọmọ ìsú lọ ni o jama ẹ ti wí báwo bá mú kan wá ní ní kẹ́ẹ̀mà pé ètí ó tún tẹ̀lé yóò jù wí tẹ́ rí lánàá lọ ni o ìyẹn ló bàá tó lọ́wọ́ mi sọ fún wa pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ wá lẹ̀ ní gbọ́ tó bá ti mú kékeré wá sí òtó yín tó lọ sí òtó yín ìyá mi tó ń bẹ tó tún yín lọ òun ìyá náà ó ṣe ń yé wa ọlọ́ni tí ọba sì tún yé dáadáa ṣe báwọn kan bẹ́tẹ́ yìí ti gbọ́ ní ṣáájú kódà àwọn kan nítòsí yín ṣe báwọn náà ti gbọ́ àwọn tẹ́kọ̀ọ́ láti pa ṣe báwọn náà ti gbọ́ àwọn tí kòrónà ti pa àti gbọ́ àwọn míì ti lásà ti sọ̀rùn tó yẹ tó yẹ kó wò sí ẹ̀ bá àrùn lọ ẹ̀wà tẹ́gùn tó fẹ́ lánàá kódà ó mẹ́mí lọ ládùúgbò mi táwa wà ládùúgbò mi tó ti ṣẹlẹ̀ tí mo tún wà ń bẹ̀ lánàá ààrẹ sí ilé wọn pa lánàá lé lójú tọrọ yìí ààrẹ nǹkan ba dúkìá rẹ̀ gẹ́ àmẹ́yẹ kọ̀ńténà tó jẹ́ pé ọjà kúnlú ẹ̀ kí kan tó sì gbé gbogbo ẹ̀ tó sì gbèdà sínú fẹ́ǹsì fẹ́ǹsì tó jò pa gbogbo ọjà ọlọ́jà tẹni ẹlẹ́ni tó kó sínú sọ́ọ̀bù bọ́yọ̀ yáwó ló fi síbẹ̀ nìsẹ́ gbogbo ọdún àwọn eléyìí ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá àlejò hàn wá wípé bóun bá ti fún yín kékeré tẹ̀ bá gbọ́ ní tó ń bọ̀ tó wá ń fáwọn tí ò ti kàn kó ọ̀nà yà sẹ́rí kó mi àwọn ìwà ẹ̀ṣẹ̀ kí gbogbo wa sẹ́rí lápapọ̀ torí pọ́lọ̀ ti kí á mà níjà àwọn fúwa alákọ̀ọ́kọ́ ta sàlàyé fún wa yìí pé ká má ròyìn pé ẹni tí ó sẹ́ nìkan lọ́wọ́ ìyá ọba mú o ìyàwó ọlọ́run ẹlòmíì nìkan lè tẹ̀sí pọ́npà tí ọba dé yọ̀ọ̀ka ní gbogbo yìí torí ìdí eléyìí ọlọ́run tó ń sọ fún wa pé ká lọ́ọ́ mà pé eléyìí o òye wo ni o lọ́yẹ kí wo sí ẹ náà ronú sí níbi àwọn àsìkò kan sẹ́yìn tọ́lọ́ ti ráwọn oríṣiríṣi àwọn àmì tó yẹ kó kálukú wá ronú sí seborílẹ̀-èdè yìí náà sebilágbáyé tá a yìí náà ni planeti kan tá yìí náà ni kẹsẹ̀ planeti. míì tá a ti gbọ́ pé tònámì ṣẹlẹ̀ lórílẹ̀-èdè kan jọ́ kínní àná àbí gbogbo wa tá a wà ń bì yìí gbogbo wa ti dáyé kò sẹ́ni tó kéré jù wá bì tí ò ti dáyé àwọn tònámì náà náà bí o ti tẹ̀lé ọlọ́run fi kó kálukú náà sákìyèsí ni wípé ìwọ ọlọ́run fún àwọn àmì kan ránṣẹ́ o nígbà tó yá ńkọ́ tẹ́fẹ́ bólà náà wá nàìjíríà bí ọ̀wá ẹ̀bólà náà wáyé ìgbà tọ́lọ́ tó mú yìí wá táwọn èèyàn ká mọ́ tẹ́bí lásán ìgbà náà tó dé àwọn èèyàn ká mọ́ ẹ̀rù ọ̀bà àwọn èèyàn púpọ̀ jàmáà tẹ́bí kòrónà ló kú wọ̀lú yìí

ìgbọ́dọ̀ bí obìnrin lọ́wọ́ gbòǹgbò fóun kó lọ bàbá ẹ̀rọ dání ògbó lọ bàbá ẹnìkan ṣùgbọ́n ara ẹ̀ náà dédé yìí ẹlòmíì ọgbà nǹkan oníǹkan yóò sọ títí ẹtí bá kò sẹ́nìkan tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ wọ àwọn ẹ̀mí tó ti lọ ìṣẹ́tẹ́lómi ń ṣe nìyẹn kó wọ́n gba ẹ̀mí èèyàn wọ́n wà ní iṣẹ́ tí ń ṣe òun náà ní láti assassinate àwọn èèyàn títí ń gbowó ẹ̀mí ẹlẹ́mìí ẹ̀mí tó lè dá lẹ́tẹ̀ lómi ń ṣe nìyẹn ẹ wọ àwọn ẹlòmíì torí pé ẹlòmíì wá ipò wọn ni kọ́lọ́ fẹ́ jẹ ìyẹn wẹ̀ tójú ẹ̀ náà ó tún wá fi dú àwa ń pariwo boko haram pé boko haram nìkan tó yìí nǹkan àmọ́ iye boko haram ẹlòmíì tó ju àwọn ẹlẹ́yìn boko haram ẹlẹ́yìn tó gbajúmọ̀ ń lọ àmọ́ iye àwọn ẹlòmíì tó yẹ pé bóyá ó sọ oṣù ní tiẹ̀

kásẹ́rì bó ti ẹ̀jẹ̀ sí pé kí kòrónà tó ní ọkàn àwọn èèyàn tún lé gbogbo náà ní sẹ́sẹ̀ o bẹ́ẹ̀ sì ní kálọ̀ ọmọ ìpè kòrónà látún rí omi tún bẹ lọ́dọ̀ ọlọ́run tún lè ju kòrónà lọ omi tún bẹ lọ́dọ̀ ọlọ́run wàláì tún lè ju kòrónà báyìí lọ tó túmọ̀ sí kókàlù fún wa tọ́lọ̀ rẹ̀ sí ní káṣe kéde ká pa ìwà ìyapa àti ọlọ́run ọba sí ká sẹ́ni tọ́dọ̀ ọlọ́run ọba ọ̀ká kó lè yááfì wa kó n bí àwọn àṣìṣe wa ọlọ́run ní òun pẹ̀lú tẹ gbà ń gbọ́ lódodo tẹ bá páyọ̀ wọn ọlọ́run ọ̀nà àbáyọ wà fún yìí ẹ̀wọ̀ tẹ bá ti páyọ̀ wọn ọlọ́run ọ̀nà àbáyọ wà fún yìí tẹ́lẹ̀ ìwàhálà tá ń pariwo kódé yìí ọ̀nà àbáyọ wà torí pé wọn ọlọ́run ọ̀darùn kátáyé àyàfikógun rẹ̀ wà kò sáànù ẹjọ́ ẹjọ́ tẹ́ ẹ bá ti páyọ̀ ọlọ́run tẹ́ padà kó àwọn ìyapa àti wọn ọlọ́run òun mọ́ náà báyọ̀ wá fún o kódà ó fún àwọn àṣìṣe ẹ̀sẹ̀ yín tẹ́ ti tẹ̀ tọ́pà bínú ọlọ́run ti sí yìí òun ọ̀hán dànù fún yóò forí torí pé òun ọlọ́run ọba ọlọ́lá lò ọba tó sì tóbi lò ọlọ́run tó wá sọ lápapọ̀ pé ìtọ́kùn sọ lápapọ̀ ìyẹn àwọn

ẹ ọ̀rọ̀ ọlọ́run ní lọ́nà ni látara bẹ́ẹ̀ ìyá owó ọlọ́run ni ń gbá ọ̀pọ̀lọpọ̀ mú ń gba imú lódìdí ń gba imú lórí òjòrí bá ó sì jẹ́ kámẹ̀ o kálọ̀ ọmọ pé kò sí ààbò ká tó dájú gbogbo bí tí wù kọ́ kó ààbò kò sí ààbò tó ọ̀dọ́ bá kò sí ààbò kan tó dájú tó fi ní lẹ́nu balẹ̀ tó tó ààbò ọ̀dọ́ náà torí di eléyìí ẹja wa foríjì síwájú ọlọ́run tá a bá tún wá foríjì síwájú ọlọ́run àánú ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ sí wa tọ́lọ́ ọba àdékọ́lá náà ti ń sọ ìtàn fún wa ní Al-Qur'an nígbà tá a níbi náà tóun náà ń sọ fáwọn àjọ ẹ̀jọ́ mi àná àdéhùn tọ́lọ́ ti ṣe ń jọ́nà bó ti yẹ torí pàtà àwọn òṣè jama ògbà aláàánà máa gbọ́ ọdún tàkọ́lọ̀ ń pa àwọn ìjọ ànẹ́bì núhù rẹ̀ ni ẹwà ànẹ́bì núhù ó ti ṣe sùúrù pẹ̀lú wọn tó èyàn lo 950 years ibi ń sọ fún apọ́lọ̀ ni ẹ máa sin ẹ máa sẹ lọ́hùn máa wọn ò sì gbọ́ 950 years jama kẹgbà pé ẹ̀mí àwọn èèyàn ń kún gbà náà gbogbo bá ànẹ́bì núhù tó ti wá polongo eléyìí tó wọn gbọ́ kí lọ́kàgùn wọn ọlọ́run pa wọn rẹ̀ ni àyàfà wọn díẹ̀ tí wọ́n gbà ń jọ́nà lọ́n sẹ́kù lórílẹ̀ tèmi àti rẹ̀ náà tó fi wà láyé lẹ́nu tọ́ba wá rí bẹ́ẹ̀ ọlọ́run wá ń kìlọ̀ bá wa náà pé ẹ wá foríjì síwájú wọn ọlọ́run aláforíjì ló wọn ọlọ́run tẹ́ bá ti wá foríjì àánú wọn ọlọ́run máa sọ̀kalẹ̀ lé yín lórí kódà àwọn dúkìá yín tó ti ń dẹnu kọlẹ̀ ètò ọrọ̀ ajé yín tó ti ń dẹnu kọlẹ̀ jàmáà sẹ́ mọ̀ pé ètò ọrọ̀ ajé lágbàáyé báyìí globally lálágbàáyé yányá internationally gbogbo ẹ̀ ti ń dẹnu kọlẹ̀ o ti ń dẹnu kọlẹ̀ òun sọlẹ̀ kò sí kan ń bọ̀ kò sí dọ́dọ̀ rẹ ní o kò sí dọ́dọ̀ rẹ ní o àbíkú kálukú wa ẹ ò fẹ́ ìjọba nìkan ní ọkàn ìwọ ń kọ́ sebo sẹ ìjọba tí ọ̀ràn lọ́dọ̀ ti tiẹ̀ náà

يعني اللهم إنا نعوذ بك من جاد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نعوذ بك من الغرض والجنون والجذاب ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرق والجنون والجذاب ومن سيء الأسطان ومن سيء الأبطال برحمتك يا أرحم الراحمين اللهم آمنا في أوطاننا اللهم آمنا بأوطاننا ولا تسلط علينا من لا يخافك بنا ولا يرحمنا يا عزيز يا غفار يا أرحم الراحمين إنا نحن نحن عبادك اللهم اغفر لنا اللهم اغفر لنا جينا إليك نستغفرك يا الله اللهم اغفر لنا وارحمنا اللهم أنزل علينا بركاتك اللهم أنزل علينا بركاتك اللهم لا تهلكنا بما فعل السفهاء منا اللهم لا تهلكنا بما فعل السفهاء منا برحمتك يا ارحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم قم الى صلاتك